happy birthday to you adufe happy birthday to you òkìkí ọlá aminatu happy birthday to you happy fortieth birthday to you adufe o happy birthday to you adéráyọ̀ ẹ̀mí ẹ̀ á ṣe happy birthday to you ọmọ wọnú ọlá mo rẹ ní kejì happy birthday to you mo rẹ ní kejì yàrá mi òkìkí ọlá happy birthday to you ọmọkọlá wọlé àyìnlá rasaki ọmọ ìbíwùmí tó ń jẹ́ sàláwàtú àbí bẹ́ẹ̀dẹ̀ tì í ìbíwùmí àbẹ̀ni àbẹ̀ni adé àbí bẹ́ẹ̀dẹ̀ tì í aya muhammadu bashiru ọmọ tayo àbí bẹ́ẹ̀dẹ̀ tì í ọmọ tayo ọmọ ògúnfowókẹ́ àbí bẹ́ẹ̀dẹ̀ tì í màmá náà ní ojú mi rire àbí bẹ́ẹ̀dẹ̀ tì í.